ẹjú àyà má ti dé káwa má ṣeré bí ọmọ rẹ ìríjú la jẹ́ ṣe bájó láre èyí tí kò yé ẹ lánàá kó o béèrè. ayé ayé jí gan ayé ayé lọ Yeah, you don't I trust don't trust you, babe. Don't do that. Stop it. My gear, sọ́kè mi tó bẹ́ẹ̀ máa gé ẹ̀jẹ̀. I'll make you stop Should I start with you? <laughs> Should I start? Stop it! Do you know you're driving? Stop! Ma, ma, ma. Stop! Wà ní ah. Hello. Ẹ ra mà, ẹ pẹ̀lẹ́ mà orúkọ tèmi ni Dr. Gbaremu mo ń pè yín láti care home hospital ẹ wọ́n rọ̀ṣì ẹnìkan wá sí hospital wa ni orúkọ wọn jẹ́ Mr. Korede. ẹ jọ ẹ mi ìgbọ́n tẹ̀ ń sọ Korede lásìdẹ́ǹtì kẹ̀. so orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni a ti mú nọ́mbà yín pé ká try bóyá a lè rẹni tó mọ̀ wọ́n. ẹ hospital wo kí lorúkọ hospital yẹn. ó dẹ̀ yìí sí àti mọ́ ọ́n tẹ́ bá ti ní ìyànà adé ọ̀yọ́ ẹ sọ fún anybody pé ẹ lọ kí àwọn hospital. ẹ o ó dà ó dà mà á bá yín bẹ́ẹ̀ sìn. ó dà mà ẹ ṣe mà. ẹ nurse sir. prepare patient ẹ fún emergency. okay kúrèdè lásìdẹ́ǹtì kẹ̀ àbí ah, ah, ah, mo sì bá sọ̀rọ̀ o mo bá sọ̀rọ̀ láàárọ̀ yìí o tó lóun àti ìyàwó òun nínáwó kan táwọn ń lọ àbí kí bí tí wàá wá ló máa máa yẹ kórìí mi máa máa burú kẹ ẹ ẹyin ẹdẹ ṣùgbẹ́ kọ́ àbí kí ni gbogbo sí kí tẹ̀lé ilé ìbá ìtorí ọlọ́run ẹ ẹ lo ẹ lo àní wọ́n ní kódede kódede accident accident ẹ ẹ ẹ bá mi bẹ́ẹ̀. ó yá àǹtí mi ẹ bóde. mo kúkú ń bọ̀ time ti ń lọ o. ẹlú ẹ ká sọ ọ mọ́mí àlíyá ló ń sọ̀rọ̀. ẹ́ kí àlíyá ṣe kí ni. kí ló ṣe àlíyá ta ni. accident mo kú o. Ah! níbo ẹ gbà mí o níbo níbo níbo níbẹ̀ ó dáná o ó ní alẹ́ alásídẹ́ǹtì alẹ́ alásídẹ́ǹtì bá bẹ̀rẹ̀ níbo níbẹ̀ níbo wọ́n wà ó padà ọmọ dáná o ẹ mú dáná o. àná ní kó redé lásídẹ́ǹtì eh, bó ṣe pè mí náà ni mo pè ẹ́ dókítà ti ń àtẹ̀ǹtì lọ́wọ́ báyìí. accident báwo ló ṣe ṣẹlẹ̀. báwo mo ṣe fẹ́ mọ̀ àní bó ṣe pè mí ni mo pè ẹ́. Eh? ẹ ẹja lọ yọjú sí. àní dúró dókítà attend sí lọ́wọ́ bí mo sọ fún ẹ àdúrà tá a máa gbà báyìí ni kọ́lọ́ má ṣàjì òkú. We lost him. Ah, má ṣe o. Please, ẹ pàkì. Okay, sir. Ìyá ayé ilé asán. Ìrìnjú la èyí tí kò yé ẹ lánàá kó béèrè. Ayé ayé jí kan, ayé ayé lọ wá, ayé ayé jí kan, ayé ayé lọ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ má bínú sí wa o a lose wọn. wọ́n ní ẹ̀gbọ́n mi ti kú wọ́n ní ẹ̀gbọ́n mi ti kú. yé mo gbé ah. Ah, ọlọ́run mo dẹ̀ gbàdúrà mo gbàdúrà sí wọn ọlọ́run mo gbàdúrà sí ẹ̀ ogún ìdílé wa yìí ló kú iye kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ah, ọlọ́run ò ṣe dáadáa ọlọ́run ò ṣe dáadáa ọlọ́run ò ṣe dáadáa ah, yẹ tàtú ni ìtarí ìtarí ìtalélẹ̀ ẹ ló olórí ẹbí wọ́n ní kórèdé ti kú o wọ́n ní kórèdé ti kú kórèdé ti kú o kórèdé ti kú mo ah, ti ṣe gbèsè mo ti ṣe gbèsè ah, orí mi padà kúrò orí mi ti padà kúrò kí ni mo ṣe. àjọkẹ́ ẹni tẹ́ ń béèrè ọkọ mi kí ló ṣe níbo ló fi pa kí má fọwọ́ kàn ọkọ mi ẹjọ́ níbo ló fi ṣe ṣe níbo ló fi pa gan báwo la rẹ̀. ṣé kò lè sọ̀rọ̀ ni àwọn nìkan ni wọ́n gbé wá wọ́n dẹ̀ ti ń response to treatment eh. ẹ kàn máa ní láti lọ rí dókítà Kelly. Ah. ṣàlàyé. ọkọ mi ó náà bá mi dáwọ́ lé ẹ o. àlíyà ẹ má fọwọ́ kàn wọ́n. Ah, ó náà wá fẹ́ lálàáfíà eh, orí ẹ̀ tó wá wí nǹkan. ẹ má wọrí mà ẹ kò lórí dókítà ó máa ṣàlàyé gbogbo ẹ fún eh. wọn wà òkè kò sí nǹkan kan tó ṣe. ó yẹ kó mi sọ̀rọ̀ dọ̀ dókítà. kó tiẹ̀ wá ké mi. àná dúró tì í dégbà tí dókítà ó wì í. bẹ́ẹ̀ yóò kọ́ mi lè sọ bẹ́ẹ̀. àti wọn ti ní kò sí nǹkan. dá mi lóhùn. Lynn. Yeah, let's go. Ọjọ́ ìgbín jẹ wá. Pẹ̀lẹ́. Ṣé ó ti ó lo oògùn láì jẹun that's no good now ó yá tètè jẹ́ ń bà yẹn. ebi ò sì pa mí. àwa jẹ eléyìí ó kébi pa jọ jẹ jẹ jẹ bó tiẹ̀ jẹ́ díẹ̀ nínú. mi ò pọ̀ ayọ̀ yìí náà ni pẹ̀lẹ́ bí ṣe máa ń yọ̀ yìí máa ń jẹ́ kí n rò wípé ṣé. Ah! okay ní tuntun pọ̀ jù. Ah, ah, pẹ̀lẹ́. Ah, ká ló rí inú mi ni bó ṣe wù mí níbi kí n má fi ẹlẹ́ láéláé ó máa ṣe bẹ́ẹ̀ ni pé kí n wà pẹ̀lú ẹ̀ títí láéláé látàárọ̀ dalẹ́ kí n má ṣe nǹkan kan tí bá ń sọ ìwọ tí bá ń jí ìwọ tí bá ń jẹ ìwọ tí bá ń jáde ìwọ ni kí n máa rí bó ṣe máa ń ṣe wù mí kí n fi ẹlẹ́ láéláé. Akọ́rọ́jẹ́ bó ṣe ń sọ̀rọ̀ ó tún ti fẹ́ lọ ní business trip abẹ́. No. You are traveling no, again. No, me traveling. I'm sure your laptop no. box was, or your bag must be somewhere outside. No, ah. Uh, ṣé mi dára mi ṣẹ̀ṣẹ̀ yá wọ́n ní kó ṣe kí á kára ẹ̀ yá ṣáàjẹ́ ń tọ́jú ẹ̀ kára ẹ̀ yá ná bí tiẹ̀ máa lọ anyway mo fẹ́ kára ẹ̀ yá. you are not going anywhere. ah o lágbára lórí ẹ̀ ṣáàjọ. tell me you stay with me. I'll stay with you. Promise. Yes, I promise. Promise. I promise. mo fẹ́ mo fẹ́ ìzara mi mo bọ̀. mo ní ìṣẹ́yìn tó fi máa tẹ̀ ọ́ just drop it there. má pẹ́ o. ní ìpẹ́. Alia, pẹ̀lẹ́, báwo ni? Ṣo ti yàtọ̀? Pẹ̀lẹ́, inú mi dúdú ti ẹ̀rẹ́rìn. wọ́n níjọ́ tí an accident pé wà tọkọ ẹ̀yìn. Ah, ẹ má bínú mo ti gbàgbé kí n sọ fún mo rò pé mo ní ah. èmi àti ẹni bọ ara tòun ti balẹ̀ dáadáa. ara Kóredé ti balẹ̀. Ah, ara rẹ ti balẹ̀ dáadáa ṣùgbọ́n mo pọ́ ọkùnrin ni ó strong dáadáa jù mí lọ ara rẹ tiẹ̀ ti yá dáadáa ni. ọkọ ẹ Kóredé ti ṣaláìsí àǹtí mi ẹ wo gbogbo nǹkan mo gbà ọ ṣé ní jẹ̀bi april fool ni ẹ ṣe máa ní kórèdé ti ṣaláìsí. kórèdé ọkọ ẹ ti ṣaláìsí. ẹ stop jàre kí lélẹ̀ lẹ́yìn. kí ni oúnjẹ. báwo lẹ ṣe rò pé débẹ̀ akórèdé ló ń bá mi gbóúnjẹ wá síbi láti jẹta. kórèdé ń gbóúnjẹ wá síbi. ṣé bí n tí mo ṣe ń jẹ lọ́wọ́ lẹ rí yẹn. ọkọ ẹ ń gbóúnjẹ wá síbi. ṣé bó ló ṣe drop oúnjẹ fún mi. a ní ẹ̀kọ́ possible ọkọ ẹ ti kú ó gbóúnjẹ wá síbi ah kí lẹ ń sọ báyà àǹtí mi ṣe bó ń jẹ tí mò ń jẹ lọ́wọ́ tó ṣe bá mi gbé wá sí ilé ilé. for possible kó lè dé ti ṣaláìsí. ẹ má gbà mí kẹ mo ní ìṣe bá mi gbóúnjẹ wá ó lọ toilet ẹ wọ ẹ lọ wo bí ó toilet ẹ máa bá ń bẹ akórèdé. ó ń bọ̀ ọ̀nù lẹ́sìn ẹ má wọrí. akórèdé èwo ọkọ ẹ. ẹ lọ wo toilet tẹ bá rí ń bẹ. ó gbóúnjẹ wá síbí. ẹ lọ wo toilet ẹ lọ mail toilet kẹkànlẹ̀kùn wá sílẹ̀. jẹ́ ń wò ó ayé ọkọ ẹ ti kú àbí kí ni ká pélé. ìrònú orí àgbà odò. ìrọ̀lẹ́ ayé. akóredé. ìdààmú wọlé bí afẹ́fẹ́. àgóṣòfò. yẹ́yẹ́ lọ. ṣé bá mi rọ́kọ mi akóredé ó má bá mi gbóúnjẹ wá sí inú ilé láti ìjẹta tí mo ti wà bí olú má bá mi gbóúnjẹ wá akóredé. ẹ eh, akóredé ọkọ mi akóredé àtijẹ́ta tí mo ti wà mí ó máa ń bá mi gbóúnjẹ wá ó ga báyìí ó dúdú ó máa ń wọ ṣòkòtò ó máa ń wọ slippers ìgbà míì ó máa ń wọ sneakers so ibi ló máa ń gbà wọlé wá bó máa ń gbóúnjẹ wá fún mi akóredé. ṣé ìwọ rẹ níbo ètò tó ń jẹ́ akóredé. Eh, ẹni máa mọ̀ pé òun jákòrè dé sẹ́ alóga ó máa wọ ṣẹ́ẹ̀tì òun rí ni wọ́n ní ti wọ ṣẹ́ẹ̀tì ló máa wọjọ́ àti ṣòkòtò ó máa wọ sneakers. àwọn tá a ti rí ń kò yàtọ̀ sí mọ́ mi àti ẹ̀gbọ́n yín. ó bá mi gbóúnjẹ wá sínú ike ó lọ sí toilet ṣé ìta ní toilet tí ah, wọ́n kí n lọ. jẹ́ kí n explain nǹkan tó ṣẹlẹ̀ fún mi ní sùúrù ìjọ náà ọkọ ẹ ti kú ó kọ̀ wọ́n fara hàn ẹni Akọ̀ròdé. Akọ̀ròdé. Akọ̀ròdé wọ. No madam madam madam madam ẹ take it easy. Mi ì mi ì mi ì gbá mi ẹni pé mi ì bá yín pariwo mi ì bá yín pariwo no he was she was just shouting akorede akorede ọkọ mi akorede eh. ó ga ó máa wọ ṣòkòtò ó máa wọ shirt ìgbà mi ò máa wọ sneakers ó máa wọ sneakers ó máa bá mi gbóúnjẹ wá so ó gbóúnjẹ wá òun ni mò ń wá mi wá nǹkan tó ń sọ òye mi akorede akorede ọkọ ẹ lẹni tó ń sọ ó máa bá mi gbóúnjẹ wá akorede ọkọ ẹ lẹni tó ń sọ ọkọ ẹ tó ń sọ ọkọ mi tẹ ma sọ fún ọkùnrin. ọkùnrin ẹni ọkùnrin ẹni òun ó ń wá síbí báyìí. ẹ àdúrà ní kò dì lójú mi. ẹni ìsọdá ẹni you mean? wojú mi ní sùúrù. ẹgbẹ́ lọ sí private court. ẹni ọ̀kẹ́kẹ́ ẹ̀dùn mọ́ kẹ́yìn mọ́ fọwọ́ jáde. ẹ má fọwọ́ kàn mí ẹ ṣe tí ẹ má ẹ ṣe tí ń lọ́tọ̀ ẹ jẹ́ kí n wá kúrẹ́ nílọ ẹ fi mí sílẹ̀. ẹ má ẹ má ẹ ẹ já wò bá ẹ já wò ó lè wà ní tọ́lẹ̀ ẹ já wò ní tọ́lẹ̀. akọrẹdé akọrẹdé. ara àwọn patient wa. your patient kí ló ṣe tó ń pariwo wá ṣe shouting what happened. wo jẹ ká kàn lọ kíkà lọ fèsì. ṣèbí afẹ́fẹ́ àgọ́ṣòfò yẹ́yẹ́ lọ ìyẹ́ ló kù omijé ṣòroṣòro lójú kóró kó yàgbá lù. kó ojú oorun. Ah, ìgbà ọlọ́dẹ. Ah, ó ti ṣe díẹ̀ I've been here for like um, forty to forty-five minutes. Oh my God, ah, I'm so sorry. No, no, no, it's fine. Pẹ̀lẹ́. Thank you. Um, kí ló máa jẹ? Pizza. Pizza. Is there any other thing you would like? Not at all, I'm fine. Okay. Okay, I can just Okay. mo ń bọ̀ ọ̀kẹ́. bàjẹ́ lè yí ọwọ́ aago. mádà ìfẹ́ mi padà sí aago. kí ló dé tó stubborn báyìí. mo sọ pé mi ò lògùn kí ló ṣẹlẹ̀. a ní olóògùn ẹ kókó. leave me alone. this ah, ah. is too much. nọ́ọ̀sì ayọ̀ kí ló ṣẹlẹ̀ adíyà ló ń bá mi lágídí kò fẹ́ lo àwọn oògùn ẹ̀. ń gbọ́ kí ló dé tó fẹ́ lo oògùn ẹ̀. kárẹ́lé tètè yànú ṣe ni kò lo. ọ̀rẹ́ yín kọ́. kò ṣiṣẹ́ níbí àmọ́ tó bá lògùn ẹ̀ má bẹ́ẹ̀ pé. mo máa lò ṣùgbọ́n ọ̀rọ̀ yín gbọ́dọ̀ wá síbí báyìí mo promise o máa wá tó wá ti lògùn. Okay, just. Aliyah, fine girl. Ẹ̀sìn ń wò mí o. Tẹ̀sí mọ̀ pọ́mọ yóò pé méjì lọ́wọ́ mi. Ẹ dákun, ṣó ní gángan gan wọ́n àrùn wa ni? Abíbo làlẹ́ àsìkò gángan gan tiẹ̀ ti ń ṣe kì. Àǹtí mi kò sẹ́ni tó ń wò yín ràn. Alẹ́ àwọn oṣù onígangan gan. Ah. alẹ́ òní gángangan àǹtí mi kí ló wá ní. inú ìjẹ́ ẹ jẹ́ ká wò ó ẹni tóun àtọkọ ẹ̀ ní accident tó wà lọ́sípítù tọkọ ẹ̀ ń gbóúnjẹ wá fún tọ́jọ́ ń sọ̀rọ̀ tó wáyá tó ń sọ fún yín pé òkú ló ń gbóúnjẹ wá fún pọkọ ẹ̀ ti kú níjọ́ tó ti gbé wọn wá sọ́sípítù kò sọ gbọ̀n. òótọ́ ló sọ àmì ilé ìpọ̀ ó pọ̀ fọmọ yìí. ẹ fọkàn yín balẹ̀ àlíà ò ní gángangan àdúrà ní ká máa gbà fáńlíà dr ọlájúwọ̀n dẹ̀ ti ní ká fi ọkàn wa balẹ̀ ah. ó ní nǹkan tó ń ṣe ó ní fúngbà díẹ̀ lásán ni ó nára àlíà máa tó yá tára àlíà bá wa yá tán sìn ṣì tí ilẹ̀ tún fẹ́ ká máa gbọ́n ni wọ́n ní ẹ jẹun àǹtí mi ẹ jẹun ẹ ṣe ajá sùúrù ká máa gbàdúrà ó kéde fọkàn yín balẹ̀ ara àlíà máa yá àmín o. àdúrà nìkan la nídò a nídìí gbogbo tẹ̀ ń ṣe yìí o. mo kún gbàdúrà. ẹjọ́ tó yọ lọ Ọlọ́run gbàdúrà mi ni o. ètò ìgbọ́ kẹ jẹun ṣe gbọ́. Mhm. kọ́kùn oníṣàlẹ̀ à. àmín o. ànírógun gángan. àmín o. ẹ kò sọ́gbọ́n ọkọ lára èèyàn. Hmm. àwọn antenatal items la kó fún ọmọ yẹn. good morning. good morning good morning doctor. Ah, báwo ni. adúpẹ́ doctor. mo rí mọ́tò dr lajuwọ́ntà ṣọ́wọ́n bí ni. bẹ́ẹ̀ ni doctor wọ́n wà ń bí báyìí but doctor Rẹ̀mílẹ́kùn ti dènà. wọ́n wá wo patient tó wà ní private ward ni. patient tó wà ní private ward. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Aliya. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni doctor. Ọlájúwọ̀n wá wo Aliya. bẹ́ẹ̀ni. okay. kí ló tẹ̀ máa ń ṣe dr orosi iná anytime tí dr Rẹ̀mílẹ́kùn bá ti wà ràn ló máa máa click mọ́ wọn kiri. kò yé mi o. àní pé wọ́n wá wo patient wọ́n sọ pé rí ìlé. Really? really kọ really àti. àbí lírì. abẹ́gi <laughs> wẹ̀ ẹ̀ àwọn item ṣé o ti kó methylated spirits bẹ́ẹ̀. o sure o mìírí bíi aláǹgbá ní tó bá yá ní ti doctor àti abo okú mọ rose <laughs> dr rose àfojú ẹrẹ mọ. do you know that you're a very beautiful young woman with a bright future? <sighs> Da, Orewa ó dùn wò ó tutù bí ọ̀sán yes o ṣe ń smile yẹn eyín ẹnu ò kì í ṣe é ṣàlàyé tán tí o bá rẹ̀ toró funfun bíi ike ṣé rojú ẹ yìí tó bá ṣe tó fi wòyàn ó máa jẹ́ kí ọkàn fẹ́ yọ bí òrì ó máa dá o tó bá ṣe pé ó ṣeé ṣe kéèyàn ní aya láti ìgbà èwe wa láti kékeré bí ìkókó ìwà àlẹ́ àní ìbáyàn. lóòótọ́ ṣùgbọ́n. kò sí ṣùgbọ́n kankan àlẹ́ à ìwọ ṣáà tètè dárayá dárayá kí lè fi ọkọ̀ ìfẹ́ mi gbé ẹ débùtì ayọ̀ àti ògo please get well soon. mean, don't, don't I look pretty enough? Huh? Rose, you offer a more that you're a very beautiful woman. You are very beautiful. And um, what are you driving at? Mark palasha mọ́ fún mi, kí ni nǹkan tó You know, you know how much I love you. Oh, mo now. I mean, I've, I've practically been around you all this while, and yet you, you, you, you went for that girl, tó tó tó ń go gángan. Rose, I'll pretend I didn't hear that. Ọmọ pé nǹkan tó sọ yẹn ó against Ṣẹ́yìn, ó mọ̀. Why now? Okay, this is it. Ọ̀rẹ́ ọ̀rẹ́ minye. Technically, you're my friend too. Olamijuwon, I don't want to be your friend. But you are my I, friend. I don't want to be just friends with you. That feeling still near me or near I like you as my friend, so I, I want you to stay that way. You see that girl in there, that girl. I love her so much, and nothing can ever change that. Nothing. Nothing. Olamijuwon. Oh, nothing. See rules. You're beautiful and I like you as my friend. Not, not that. Please. No. So that, so nothing can... Nothing. Eh, nothing. Why would you, worry? we... can we just try? Rose, take him. I already love that girl. That's not a problem. boy. Thank uh, you. Ah. Careful, careful. Wow. You're welcome. Perfect gentleman. Guy, I will see you later. All right now. Rose. Take care. Take care. All right now. Take care. Oh. All right, bro. My respect, Leo. No problem, no problem. All right, bro. kọ́kọ́ fẹ́ dúpẹ́ gidi lọ́wọ́ ẹ̀ fún akitiyan ẹ lórí ọ̀rọ̀ ayé mi torí pé tí ò bá kí n ṣe ọpẹ́lọpẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run mi mọ ibi tí màá wà lẹ́nu àdúrà mi ni pé Ọlọ́run ò ní fi ẹ́ sílẹ̀ nígbà kankan. àmì o àmì Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run ní ká dúpẹ́ gbogbo ẹ fún òun nìkan náà ló ló deserve ọpẹ́ so ká dúpẹ́ fọlọ́run. and then orí um, ọ̀rọ̀ tó bá mi sọ tí mo sọ pé màá máa rò. Mo ti gbọ́, mo máa fẹ́. You, you, you don't mean it. You have agreed to be my wife. Yes. <laughs> Wow! Wow! Thank you. Thank you. Uh, uh okay a máa kọ́kọ́ ní láti celebrate náà so where should I take you. Ah, ṣó tó yẹn ni. ó jù bẹ́ẹ̀ lọ o tó bá mo bóra yẹn ṣe rí lọ́kàn mi bínú mi ṣe ń dùn tó ò ní tún béèrè question yẹn mọ́ where. okay it's your call anywhere of your choice. Uh, anywhere of my choice. yes. okay um, jẹ́ kí n lọ change aṣọ mi. All right. Then we can both decide if it's my law. Sure. can, can I, can I hug you now? Please. All right. I'll be back. How do we go about this? I don't even know anything about cars. Ah, I, I, don't, I don't know either. ẹ ṣe fi òkúta gbá orí bátìrì. wow babe it, it's working it's fine <laughs> baba ẹ ṣe okay wait wait wait let me close the bonnet baba ẹ ṣe o ah, thank you very much sir. elédùmarè ni ká dúpẹ́ oh, fún. oh baba i hope you won <laughs> careful darling. <laughs> Um, bàbá eh. ṣé ẹ mọ nǹkan tí n bá ti dé owó tó yẹ kí mẹkáníìkì ọkọ̀ ìgbà máa fún yín. <laughs> Eh, get in the car. you okay? Ẹ ṣé bàbá, thank you sir. Má ṣe fapá, má ṣe fapá. Yàdéyàdéyàdéyà. Ohun àtikọ́ àtikọ́ náà. Àtikọ́ náà. Kádàrá kò má lè ta sí o. Ọ̀nà gbalaja, fàlejò àtàtà ọ̀nà ìgbàgbé jìgbó gbẹdà máa. down idiot na roast tefti gbẹdà idiot ṣòro pé roast tefti ni bọ́ọ̀lù ẹ̀yà wèrè ìyá ẹ̀ṣà ọ̀yà sáré ọmọ àṣì wèrè ìyá ẹ̀yìn gbẹdà idiot. bring them bring them here guys. shut up. down. down now how many times they wan tell you. sorry sorry ọmọ obi dis man wetin happen. ẹ wá bàbá ẹ ti respect ara yín èmi máa fọ́ orí dànù ní omi ṣeré o. èèwọ̀ a kì í sómi lọ́gbẹ̀ẹ́ a kì í bó rẹ̀ mọ́lẹ̀ iná tí wọ́n bá dá fúngun ẹyẹ mi ni wọ́n fi sùn ẹ bá ń kó kíní ọwọ́ yín. o ṣeun lọ́jọ́ táṣẹ́ bá mú mi ní jò lọ́jọ́ tí gèrè bá mú mi ní jò ọ̀yá gbogbo yín ẹ kóra yín sọ́nà kan báyìí ẹ kóra yín sọ́nà kan báyìí ẹ kóra yín sọ́nà kan ọ̀yá jókòó lẹ̀. madam ẹ̀yin ẹ dìde ẹ dìde ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ dákun ta ló yín. wọ́n rọ wa ni o. kí ni nǹkan tẹ́ sọ pé ẹ fẹ́ gangan. ẹ ṣe ṣẹ́rí ó ní arábìnrin kan tó ń yọ mí lẹ́nu mo dẹ̀ fẹ́ kí bá mi mú kúrò lọ́nà. <coughs> existence ẹ̀ ń bí ẹnu fẹ́ ká suspend ẹ̀. nǹkan tí mo fẹ́ nìyẹn. ó tán àbùkù. kò jù bẹ́ẹ̀ lọ. <coughs> lórí yẹn ṣá two million lówó ẹ̀. ṣé yẹ. ẹni tó júwe yín fún mi ni pé ẹ máa ṣe mí dáadáa two million pọ̀. torí pa bẹ́ẹ̀ ṣe yín dáadáa náà ló jẹ́ ká sọ pé two million èló lẹ́bẹ̀ẹ́ ká gbà. sọ two million pọ̀ ṣé wàá pa fúnra rẹ̀ iṣẹ́ yìí ni ẹ̀yin lè máa pa. <laughs> ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ fún yín one point five. ṣùgbọ́n gbọ́ nọ́mbà ẹ̀mí kan ẹsẹ̀ mẹ́fà mílí mẹ́fà ni Uh, tá a máa iṣẹ́ lórí iṣẹ́ yìí one point seven la máa gbà last torí ẹ̀ tún jẹ́ zico gan tó tún jẹ́ kó mọ̀ mí ni tó bá ń jẹ́ yẹn two million ní last tó bá dẹ̀ ready gbogbo títí ìsìnpa ẹni yẹn jẹ́ ká mọ̀ ṣó ti yẹ so kò sọjọ́ mọ́. so one point seven. ọ̀dà ṣókè. Um, ṣé mo lè ṣe transfer àbí. zero one one. Rose. ẹ ẹ ẹ madam ẹ̀yin kọ́ lọ́kàn báyìí ẹ̀yin ẹ wọlé inú ọkọ̀ ẹ wọlé inú ọkọ̀ ẹ wọlé inú ọkọ̀. ẹ ṣe gan sa. kò tó pé. bàbá àwọn ọmọ tí náà rà lànà níbikíbi tó bá ń dé. àmì àṣẹ ẹ ṣe gan sa. kò kò tó pé ẹ má dúpẹ́ lọ́wọ́ mi iṣẹ́ mi ni mò ń ṣe. Eh. elédùmarè ó dúró tì wá. àmín sà ẹ ṣé sà yes sà. ẹ ṣé gan. kò tọ́pẹ́ ah, yes sà ẹ ẹ sẹ́lé iyọ̀ ọ̀dà fèmí kí n má. Um, ẹni sọ̀rọ̀ náà um, mo ṣètò nǹkan kan fún yín can you get it for him now thank you father ẹ ẹ kú jókòó ẹ sà. ẹ ṣeun sà. oh lord thank you thank you lord. ah auntie ṣé ti dúró pẹ́ báyìí bẹ́ẹ̀ ṣe pè mí náà ni mò ń bọ̀ alpha ṣé ti ṣe bá mi pa. tipẹ́ ti tà ah, tí yẹn máa ra kúrú ah, ariwo kan àti sunday wọn báyìí. ẹ ẹ ẹ tí ẹ fi ya picture àbí nkankan mi ò anyway bóyá mo máa wọ́n máa. bí ká lè post ẹ̀ sí instagram rárá kẹ́ lè ní followers àwa ṣe irú balance mo wá How far? okay transfer eh, transfer ẹ má bẹ̀rẹ̀ zero one. Hey, Ms. Rose. Oh, you are under arrest. For what? For an attempted murder of uh, Mrs. Ali Agbadibo. Hey, you have the right to an attorney, and I will advise you right here to remain silent because whatever you say here will be used against you in the court of law. So, right now, move. Hey, get up! Don't mess up with me. ìyàwó mi rọlẹ̀ jọ ṣé mo bá ọkọ yín lé. Ah, kò sí ilé o. mo ti ń try nọ́mbà ẹ̀ látàárọ̀ not reachable ló ń sọ. kò sí around èmi àti ẹ̀ níbi tá a jọ ń lọ lálẹ́ yìí bí a kì í fi yẹn dúró dè díẹ̀ ká máa gbábí lọ. <laughs> ẹ nílé dúró dè because actually èmi gan jáde fúnra mi ẹ mọ kò dẹ̀ ní bójú mi kì í fẹ̀yìn nìkan sílẹ̀ nílé ẹ mọ onílé ń jáde kò ní dá kẹ́yìn nìkan dá wà nílé mi ìdẹ̀ létí yín mọ́lé. really but but what ah ṣúdẹ̀ dìgbà téèyàn bá fi gbogbo inú sọ̀rọ̀ a ní mò ń jáde onílé ń jáde kí ni tí yín tẹ fẹ́ jókòó ah, ẹ má bẹ̀rẹ̀ o ó tiẹ̀ ní nǹkan tí mo ti máa fẹ́ sọ fún yín tipẹ́ ṣẹ́ rí ọjọ́ kíjọ́ tí ẹ bá wá mú ọkọ mi jáde lálẹ́ máa fi mú yín fọn fèrè lọ́jọ́ yẹn ah, ẹ mọ iye obìnrin ni ah, kí lé tèmi gan sọ̀rọ̀ báyìí ṣé mọ iye obìnrin lẹ fi wà burúkú léyàwó yín kúrò nílé ẹ wo ẹ wá máa lọ mú fẹ́ tilẹ̀kùn. àlìyá èmi dr Rẹ̀mílẹ́kún ló ń bá sọ̀rọ̀ báyìí mo sọ fún yín pé ojú ń dùn mí ni mo mọ̀ pé yìí ni náà ṣẹ́yìn náà fi síwájú one thousand ni ah, mo fẹ́ tilẹ̀kùn. Ah, ọlọ́run afábùkù mọ́ o. Ah, ẹ ti ń pẹ́ jù mo fẹ́ tilẹ̀kùn jàre alákòóbá fẹ́ sọ mí dàbí mo ṣe dàrú fẹ́ dúró de dúró de lọ sí. òye wa òye mi ìlà ọ̀rọ̀ náà kò yé gbogbo wa wàrà rí ẹ̀ ń èyí bọ́ o oníyàlélé oníyàlé gan o oníyàlélé dùn. ẹ la ọ̀rọ̀ yìí kò yẹ. gbogbo wa wo. oníyàlé lé. oníyàlé kan o. oníyàlé lé. oníyàlé oníyàlé lé. a dùn. àmọ́ o. nígboro ayé. àmẹ́wàá ń ṣẹlẹ̀ gángan. abẹ́rẹ́ bọ̀ lọ́wọ́ alẹ́ tẹ ṣọ̀fọ̀ owó lẹ́kọ̀ọ́ sétí ni kí lẹ́tọ́ fẹ́ máa kà mí lóhùn. bẹ́ẹ̀ ṣe ń pè mí náà ni mò ń sáré bọ̀ mo ń bí wọn sọ pé ta ló ń sáré bọ̀ orí ẹ̀ jí ni mo lè gbé àwọn ká mi lóhùn tó bóyá ń tilẹ̀ máa sọ pé bóyá èèyàn ń pariwo èèyàn ń fìyà jẹ yín àfi kó máa kúlẹ̀ ṣókíṣókí òṣìkiri ìgbà tó tiẹ̀ jìnnà sílẹ̀ wo owó àti pépà wà lórí tébù yẹn list àwọn kan tó máa lọ rà lọ́jà ló wà nù ẹ̀ mi ò gbọ́dọ̀ gbọ́ pé nǹkan yẹn kan miss kò ń ṣe tí wọ́n máa fi fóònù lé mi kiri tí wọ́n á ní kò sí kan alternative ẹ̀ ló wà kó etí ẹ̀ tó ń ṣiṣẹ́ sí mi ṣé lè tó gbálẹ̀ kọ́kọ́ kọ́ kéjì kí tó dàgbà ju mi bù ẹ́ dìde ń sìn kó máa lọ sí. dìde esma. mo fẹ́ mo fẹ́ mu láìlọ́ọ̀ ó rí bí nǹkan tó ń fọwọ́ nù lára. ṣòdẹ̀ ní sọ̀rọ̀ tóró dúró síwájú mi sin ọkàn gbọ̀n bí ewé ojú omi kí ló dé. ẹ má bínú mà actually babaláàgbé tó mọ ń jókòó sí some corner ní iwájú gate yẹn àwọn ni wọ́n sọ pé àwọn ní appointment pẹ̀lú ẹ̀yin àti ọ̀gá pé wọ́n fẹ́ fi omi jó tóró ọ̀rọ̀ pẹ̀lú yín. bàbá alágbe sọ pé àwọn ní appointment pẹ̀lú èmi àtọkọ mi. nǹkan tí wọ́n sọ fún mi ní ìta nìyẹn. kò dẹ́n ṣe pọ́n forí gbalẹ̀ kí nípàdé ọlọ́jà àtàsínwín kí ló ṣẹlẹ̀. ọlọ́jà àsínwín. orí ẹ yí dànù. sorry ma ṣé kò ń ṣe kó jẹ́ kó wọlé because ó gọ̀ ó lè ṣí gate fún wọn bẹ́yẹn. ah <laughs> madam bó ṣàpsí sáà yẹn ṣẹ́gẹ̀tì so mo sọ fún ọkọ ẹ kò dúró sí kànnàkànnà pé mo fẹ́ wá sáré sọ fún yín. ó bẹ́tà tètè bọ́ síta ń sìn kó lọ lé wọn dànù mi ì fẹ́ rí wọn ọkọ mi gùn fẹ́ rí wọn tètè máa lọ. Ah, ọ̀gá wọ́n rí mọ́tò yìí pé ó páàkì síta wọ́n mọ̀ ah, ni ẹ ni wọ́n rí mọ́tò pé mo páàkì moto síta ṣé ẹ̀nà ọ̀nà ni màá páàkì mọ́tò sí ni mo ní kó léèyàn lọ náà rí mọ́tò ń ta. má lọ jọ tó kọ̀ ṣẹ́nu gúngún òṣì. mo fi ń júwe àdírẹ́sì ni má ṣe bí ẹni táwọn ẹ̀ lọ. kí ni irú bàbá yẹn kí ló ń wá kiri mi báyìí sìn ẹbí wọn dẹ̀ kọ ọlájúwọn ló máa ń fún wọn lówó gbàgbọ́ ó ti mọ́ wọn lára bẹ́ẹ̀ ni wọ́n owó sí àbí ti àwọn lọ báyìí. ọ̀rọ̀ ti ẹnìkan ló máa ń yẹ ó sọ pé kó yẹ máa fún bàbá oníbàárà yẹn lówó I don't like him there's too much familiarity nítorí pé they máa ń fún wọn lówó almost all the time imagine kí lè tán máa rán gatekeeper sí wa nílé láti wá béèrè wa what nonsense is that. pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ ẹ aliya ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ aliya wípé our privileged láti rí jáde ò túmọ̀ sí pàjọ àwọn èèyàn yòókù lọ àti bàbá yẹn náà ọlọ́run fi wá sáàyè tá a wà nítorí ká lè ran àwọn aláìní lọ́wọ́ nínú àwọn. Oh okay that's fine so àwọn ló fẹ́ support sin that's okay. <laughs> come on how can how can you even say that. but that's what you are doing. no babe no no no <laughs> say listen mi le ever support ẹni kankan láyé ju ọ i i i love you too much to be against you i love you so much and you know that you know dada loves you so much now babe let's go see him. see who? No, definitely not you and I. Kill a fellow lórí wọn fún? Okay, okay, má bínú. Ká kàn lọ mọ reason tó ń ṣe I'm not going with you. Ah, come on baby, you go, you go, you go. Ah, Àjọkẹ́, ọmọ erin fọlá mi, ọmọ erin fọlá yagi. Come on, sweetheart, please. Do that for Dada. Dada loves you, you know that. I love you too, but... Come on. Mm-hmm. She's coming, she's coming. She knows that I love her, so see, she's coming. change station. Ah, mo tẹ̀ ti change mo ní kí n jókòó kí mi tẹ owó kí n fi yẹn relax tọ́jú mo máa fi dé. Oh, okay. ṣe station tẹ change yẹn ó kéré nu gbogbo nǹkan but relax yẹn is a very very big word at this moment because mo fẹ́ jáde mi ò dẹ̀ lè nífẹ̀ẹ́ yín nìkan sílẹ̀ nulẹ̀. àǹtí àlìyá ṣé mi ṣe é ni ẹ máa lọ Ah, kẹ tó dé kílẹ̀ máa tẹ̀ jẹ kẹ tó dé gbogbo ẹ máa ti bá yín ṣe kí gbogbo ẹ ti wà rẹ́dí sọ ẹ̀tẹ̀ ní stress ara yín mú. oúnjẹ yẹn á máa di gbogbo ìgbà àjọ pé ti fẹ́ fún oúnjẹ bàbí jẹ so nínú kó jẹ́ pé ẹ máa máa lọ lé àbẹ máa dúró dẹ̀gbọ̀n yín ta ẹ lè gbé chair síbi security post yẹn there is natural breeze ó dẹ̀ tutù bí AC ni so tẹ́gbọ̀n yín bá ti dé ẹ̀kànjọ́ máa wọlé padà bọ̀ èmi fẹ́ jáde so màá ní láti tilẹ̀kùn. ẹ ń lé mi jáde. ìyọkọ ah, ah, mi mo jẹ máa lé yín jáde mi ò tó lé yín jáde o but then ah, ẹni lè dúró sí mi ẹyin tó jẹ gan ni o tó bá jára tà má ti múra tán má ti dẹnu ọ̀nà mi ò tẹ ní gbogbo ẹjọ́ tí mo rẹ mi ní ìrò mákàsán ó yà ìta adé abọ́ta bọ́ mi ò lè ṣe irú ẹ̀fẹ́ yẹn mọ́ fámìlì ni wa. <laughs> tó bá kí n ṣe mi tó bá jára tà ẹ̀kọ́ máa múra. ẹ ti ń pẹ́ lórí ẹ̀ repetition ti pọ̀ jù a ní ẹ bọ́ ọ̀tà ah, ah. kí ló ṣẹlẹ̀. àmẹ̀wá ń ṣẹlẹ̀ gángan abẹ́rẹ́ bọ̀ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dẹ́tẹ̀ ti dé ní akayín lórí gòbè kò yé mi tó. ẹ̀la ọ̀rọ̀ yìí kò yé wa ọ̀rọ̀ yìí kò yé wa ẹ̀la ọ̀rọ̀ yìí kò yé wa àràlàrí ẹ̀ ń ìyàwó. àti fún mi fún kí ló ṣèyí tẹ́ ń kàn kí n tún sùn. ṣẹ́gbọ́n kan tí ìyàwó ẹ̀gbọ́n mi sọ fún mi. mo sì inú ilé pẹ̀lú yín mi ilé mọ̀kọ́tọ́ ọ̀sán. kí ló sọ fún yín kí ló sọ. ẹ lè májí nǹkan tó máa ń sọ fún mi wípé òun fẹ́ jáde wọn lè fẹ̀mí kan lẹ̀ sínú ilé kémi bọ́ síta ọ̀n tí tẹ́gbọ̀n tèmi bá tó dé kémi lè wọnú ilé kò yé mi so kí n dúró sí ìta ètò kan fẹ́ jáde wọn lè fẹ̀mí kan lẹ̀ sínú ilé. Wow. Wow! Wow! Wow! Wow! o. wow kí ló ṣe yín kí lẹ̀ ń wà. really. wá wá wá o. lóòótọ́. ṣe fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ ṣé nǹkan tó ṣe ó wá dùn yín àkóyẹ kó dùn yín náà probably torí pé ó jẹ́ pé first timer tẹ́ mọ̀ máa gbọ́ ó ti máa wá lára àwọn tí ìwà yìí ṣé kí ìṣòro tọrọ fún ṣé ní madam tẹ́wé ọkọ̀ mọ́ máa dún wáì wáì wáì wáì ẹjọ̀gbọ̀n ẹjọ̀gbọ̀n ẹjọ̀gbọ̀n ẹjọ̀gbọ̀n ẹjọ̀gbọ̀n ẹjọ̀gbọ̀n ẹjọ̀gbọ̀n ẹjọ̀gbọ̀n ẹjọ̀gbọ̀n every minute ọmọ máa kọ̀ra ní. ṣé pé wàhálà lẹ́gbọ́n mi fẹ́ sílé. àwọn gógó ni wọ́n kọ wàhálà problem no dey finish. ààrẹ o ààrẹ o àwọn gógó ni wọ́n wàhálà wàhálà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn wọn láìkí trump wọn máa kọ̀ra every minute. ti àjà ilé kúkú láì ṣe weekly white clef láì ṣe mm-hmm. àwọn ló kọ wàhálà náà. Ah, ẹ wo ṣe rí i ètí ẹ má bínú ṣègbè má bínú ta lẹ́yìn ṣe níwájú madam ta ni yín gangan eh? madam tó ń kanra mọ́ lọ́hùn lẹ́wà sọ pé madam kanra mọ́ ikú ẹ̀kẹ́ má complain you are nothing but pencil in the hand of the creator tí madam gan pariwo mọ́ ta wá ní yín wọ́n sọ pé ẹ̀ṣẹ̀ ẹnu gbẹ̀. wọn sọ yẹn fún yín wọ́n sọ yẹn mọ́. wọ́n sọ pé ṣojú belebele. wọ́n sọ pé ẹ rí pẹlẹbẹ bíi tèmi báyìí. pé lélẹ́dì síbi táyé kọ́ ẹ̀yìn sí wọn bú yín. Ah, ẹ ti ní lọ́ọ̀kì náà lọ́ọ̀kì pọ̀ ẹ jẹ́ kí n yàn advice yín kó má jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ẹ̀ máa dá dúró ẹsẹ̀ máa wá bẹ̀rẹ̀ sí ní ìròyìn mú nǹkan tẹ̀ ẹ́ tú kó sẹ́sẹ̀ ẹbí ti máa má ṣe stroke stroke stroke. làwọn yàrá yẹlu máa ní stroke. mi ìsọ̀pọ̀ ẹ máa ní ẹ ní sùúrù ẹ kí n pẹ́ bínú ẹ yàtọ̀ sọ ọ̀gá. advice lásán ni mo fẹ́ fún ẹ wẹ̀ yín young palace ló ń pè ibi tẹ́wọ̀ yẹn ṣé tí nǹkan tẹ́kọ̀ máa ṣe ni pé ẹ jẹ́ kí mi àti yín lọ náà ká lọ́jọ́ kó síbẹ̀ ọ̀dọ̀ mi ẹ fi comfortable ẹ fi làtọ̀ òun ilé lẹ́wà akọ̀mọ́ máa gist with gisting with gisting with gisting before you know ọ̀gá máa dé ẹ kàn máa wọ control sí main palace ni. <laughs> àǹtí ẹ má bínú nǹkan táwọn yorùbá máa ń sọ nìyẹn pé tíyà ńlá bá gbé ní sọ́lẹ̀ kékeré máa ń gun orí ẹni tó bá yẹ pé màdàmú ọ̀lẹ́yìn jáde sí ṣé kinní burúkú rádaràda ẹ máa sọ pé kẹ́ máa bọ̀ lọ́dọ̀ ẹ má dá lóhùn o ó fẹ́ jẹ́ kó orú pa ló fẹ́ fi egungun bá yín lẹ́ran jẹ́ ni. mind your speech. mind your speech ni kinní inú kíbíkì ló fẹ́ gbé yín lórí ló máa bá ti yín jẹ́ ẹ má dá lóhùn. mind their speech. lọ́nà o. mind their speech. lọ́nà o. wọ́n kì í mi ask wọn out náà o ti ń jẹ́ kó máa ní intention pé bóyá something máa ṣẹlẹ̀ láàrin mi àti wọn wọ́n ti ń crush on me already ṣé mo ask wọn out nǹkan tí mo sọ ni pé kẹ́kọ̀ọ́ relax díà kó má ṣe yín nìkan because bó ṣe wà ó máa wọnú yàrá lọ èmi àti yín máa fomi joro tóró ọ̀rọ̀. àǹtí ẹ̀jọ́ ṣe lè súnmọ́ mi jàre bóyá kí n fìdí yín gúnlẹ̀ sórí táìsì á máa tutù ìdí á máa wọ́n wọ́n náà. ìmọ̀bi tí ẹ̀gbọ́n mi ti kó àwọn wèrè mọ́yàn tó ń kún mi ọmọ. ẹ ṣáà kò sí onírànà. nínú oòrùn ẹ wá jókòó sí. ẹ kò sí kóra yín sàn àwọn wèrè wọ́n ní ká kó sí. ìwọ ló sọ fún mi ìwọ ló má kó sí ìwọ obìnrin. wọn ò ní kó wọn ní ẹ kó sí. ó respect ẹ ni yes because Yoruba people wọn like nǹkan máa fi hàn ní respect ó lè rí báyìí náà kí ọmọ máa lárúkọ ọmọ lórí ó ti get ẹ kó sí àǹtí ẹ kó sí so ìwọ nìkan ló ń bá mi because kò lè bẹ́ mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ òun náà mú mi náà òun náà mú mi dáadáa tí o bá tiẹ̀ mú mi a ti máa gbọ́ròyìn mi from far tí o bá ṣe wọ́n tó lọ cross me behind tó bá ṣe yẹn jẹ ká ló lọ tẹ̀lé mi wọlé ni Nakachukwu hmm, ó máa kàtó wọ́ọ̀kì báyìí. ìwọ biscuit bone. èmi ẹkùn ìwọ náà mọ̀ mí náà ó mọ̀ pé mi ò slack. ọmọ pé ajá ọ́sìkì àtẹ̀kùn náà ọ̀fara jọra ajá ni kò ṣe. máa fún lọ slade level. àkókò mọ̀ bóyá. ọmọ ah, tó ló wà ńlẹ̀ yìí ò bá ṣe wá mọ́ ni kẹ́ òun ni kíyàwó yín máa lé mi kúrò nílé bó jẹ́ pé màmí ló wá ń kọ́ ṣé bó ṣe máa lé wọn nìyẹn. Fúnmilọ́lá má mẹ́nu lọ bí ọ̀rọ̀ ti màmí yẹn ẹni wọn náà kò kù fún mi ó kò kù ó pè mí kó tó wá ó pè mí nìyẹn ó ní nọ́mbà ìyàwó mi lọ́wọ́ ó pè òun náà kó fẹ́ wá sílé ju gbogbo ẹ lọ ṣá má bínú má bínú má bá sọ̀rọ̀. kẹ́yà bá sọ̀rọ̀ nítorí ọjọ́ bá máa bí mi inú máa pe oríkì wọn ó ní máa kì fún wọn máa rán wọn létí bọ́n ṣe rí kẹ́ tó gbé wọn sílé bí ìyá o. Fúnmi. Sir. Did you just talk about my wife right now? She is my wife! She will shut your mouth! She is my wife and I love her! Nǹkan ṣorí ẹni fún mi ó máa bàjẹ́ o that's my wife you're talking about ìyàwó mi ló ń sọ̀rọ̀ fún mi wàá so agbẹjẹmọ́wọ́ ẹ̀ kí n má júwe fún ẹ ibi tó yẹ kó wà ọ̀rọ̀ ìyàwó mi ló ń sọ bẹ́ẹ̀ do not say anything. ṣe bá bu ilé ṣe bá mi náà. pẹ̀lú ní abi fún ráírá ẹ̀ ó yẹ kó ní tọ̀hún pa fún ẹ̀ mọ́ etí mi ti kún wọ́n ní ṣe ló ń kanra kiri bí ajé ilé kùkù kí ló dé. mọ́mi so ọ̀rọ̀ wọn ni wọ́n pe lẹ́pẹ̀ mi wá sí bíbá ìfún tó bá ṣe wí mo ṣe lè ṣe ilé ayé mi náà kí ló tó ń sọ nǹkan tí ò yẹ kó máa sọ fún yín fún yín kí ló ṣẹlẹ̀. ó rò pé o ti dàgbà débi tó tójú bọ́ ó ti dàgbà débi pé ìyá ẹ̀ ò lè bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ṣe fẹ́ gbọ́ ẹni tí ayé bá nífẹ̀ẹ́ sí oná ń rí àṣìṣe rẹ̀ wò ó má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ sẹ́yìn sẹ́yìn sọ ẹ́ do ní kanra. mú mi jẹ́ kí n máa kanra ah, ẹ jẹ́ n kanra ẹni tó bá sọ pé mò ń kanra kò kan anybody kan sún kúrò fún mi nobody should come close to me kó fèmí àtàwọn family mi sílẹ̀ náà. ìyẹn ló jẹ́ kó máa bọ̀rẹ̀ ọkọ ẹ̀. ó ó ṣé ibi tẹ́ ń lọ nìyẹn mọ́mì ta ló ń sọ gbogbo àwọn nǹkan báyìí fún yín. That's not even my business. Mommy, see, I want to be left alone. I want to live my life alone. I don't want to talk to anybody. I don't think it's too much. Can we respect decision me now? Ọ̀dà, kò burú o, ká pé nǹkan tẹ́ fẹ́ nu. Ó kàn jẹ́ wípé. Ẹ wo mú mi. Ẹ́. Ó kàn jẹ́ Ah. nǹkan kan mò ń lọ jàre. Wọ́n fi ó mà ṣe é yí padà o ó mà ṣe é fà padà o ohun àti kọ́ àti kọ́. olólùfẹ́ mi mhm. tèmi nìkan ṣoṣo mhm. ẹni bí ọkọ mi mhm. ìmúṣẹ àlá mi. Hmm, ìyẹn deep ìyẹn deep. ṣé mo pé ìwọ nìkan ló máa ń múnú mi dùn. àjọ ọmọlọ́ra wa dùn ni. ẹ̀mí ẹ̀ ni mo dẹ̀ fi ń mi. Really? Yes, baby. But I want to beg you for something. Okay, what is it? Mi ò fẹ́ kó fi mí I don't want you to leave me. I'm not joking. Aliyah. Mo láyọ̀ láti sọ fún wípé èmi really good You know why they. Uh, but um, if there's anything I know and that I am sure of, it is the fact that I love you so much. I love you too. Really? Very much. How much? Very much. Very much. Very, very much. Very, very much. very much. <laughs> ìfẹ́ gan. ìfẹ́ mi wá jèrè o ìfẹ́ mi o ìfẹ́ mi o ìfẹ́ mi o lẹ́nà kàrí o ẹnì kejì mi láyé ìfẹ́ mi o màdéyà ìfẹ́ mi o ìfẹ́ mi o ìfẹ́ mi o lẹ́nà kàrí ẹnì kejì mi láyé ìfẹ́ mi o ṣèbígbà tó bọ́ lọ́wọ́ rí láàyè lọ́kọ́. mo ti sọ fún times that number pé kò yé ronú mo wọlé ò tiẹ̀ notice presence mi you didn't know I came what is wrong with you kí ló ṣẹlẹ̀ kí ló ń rò náà lọ kú náà ẹ̀ má fi ìrònú ṣe ra ilé ṣe sí mi lọ́rùn ṣàánú èmi náà ẹ́ ìgbà láti ìmárè tó ti ń kó nǹkan tó yẹ kó lóṣù ọkàn mi kó lé tó yẹn náà ẹ́ ló ṣẹlẹ̀ tó ń ìrònú ṣe ra ilé ṣe wọ́n máa. Hmm? Akorede, hmm? did you just say ìgbà wo láti ìmárè? Yes, yes, yes. For crying out loud, this wedding is like a year already. Ah. Well, ara lé ló máa mọ̀ lámòdì wèrè lára ta máa pè ó ó kàn ń sọ̀rọ̀ ó ní mò ń ronú mò mo wà múdí ṣé ó dé dìgbà tí àwọn fámìlì ẹ̀ then where do I stand. slow down mú ìyàwó wá fún of course. mú ìyàwó wá fún ta ni ó dẹ̀ ń sọ̀rọ̀ you know that's not possible wọn oh, that's dá sáfẹ́ mi náà is what you know I'm here to work for me for what wo ìyẹn ò kàn mí that aside In continue mo kàn fẹ́ sọ wọn ni pé mi ò fẹ́ kó please if you don't má fi ṣe ra ilé after all you and I have gone to the hospital We've done every necessary test and we are confirmed and certified okay As tọ́lọ́run fẹ́ ló máa ṣọlá God is never late so stop thinking this way eh? ọlọ́ọ̀bá ló ṣe okay take for instance tó wá di pé èèyàn bímọ òun kún kọ́ àbí kó dípò ọ̀tá ẹ̀fẹ́ bímọ gbàbẹ lọ àbí pé èèyàn wá bí akún wárápá ẹ̀jọ̀ àlejò ń bẹ̀ mi ti mọ́lé. Ah, ah, irú àwọn nǹkan wo eh, ló ń sọ náà. that is why you shouldn't think ọlọ́run máa wá God is never late just calm down kí ló ṣe é náà ẹ ẹ nítorí ronú máa ronú jọ ṣé mi ò tó bébì ni ẹ èmi ò tó bí bébì fún ẹ àwọn bàtí máa sọ pé <laughs> ah, so mi ò fọ́ ni mọ̀ all of a sudden I'm not in the mood. Am I in the mood for my own jokes? On crack up on you are in the mood. Look, woman, it's either you smile willingly or I force you to smile now. Yes, oh yeah, one, two, go <laughs> hey, hey, hey. Go hey, hey, hey, no. One, smile. Two, three. Hey. <laughs> Stop it, I like it. I like it ilé stop it now no ọmọ ìkíni ìdúró rẹ kìíní. kí tó ni. don't let me go now. Aliya Dara, let me go now, babe. Eh? No. Ojema yẹ kí miss flight. Wọ́n ní fọ́ọ̀nì. You know what? O promise me in the wedding. Sugar. Are you sure? Double sure. Hmm? Uh, give and take, I can do one week now. You gave me a good bag in that. One week is like one day. You're making mm. it look hmm. like it's just two days. Don't worry, I'll come back quick, I promise. Hmm? Don't miss me too much. You should now miss you more now. I love you. I love you more. <laughs> Kí ni ń sìn? Kí ló ṣe? O <laughs> jẹ́ sọ̀rọ̀ tó ń ṣe kankan. O ṣáà rẹ̀ ti fíìlì táǹkì yẹ kí punyẹ náà kó sọ́ọ̀sì rẹ̀ kí n tó dì <laughs> ah babe that one balọ̀ báyìí mo máa miss flight jẹ́ kí n tètè máa bọ̀ all right darling just right. take care of you and don't disappear before I come back. you okay? Makurudi. Again? Makurudi again? Yeah. It's okay. afẹ́fẹ́ àgóṣòfò yẹ́yẹ́ lọ ìyẹn ló kù. ibà ẹ pè mí mọ́. láwọn aṣọ kan tí mo kó sórí bẹ́ẹ̀ tó wà ní nylon lọ gbé kó lọ san wọ́n náà. adùn ṣùgbọ́n nǹkan tí mo sọ ni mo bá yín ronú náà ni. Mo wò pé ẹ lè má rántí àwọn nǹkan kọ̀ọ̀kan pé kí n rán yín létí. Ok, bẹ́ẹ̀ ṣe dákẹ́ yẹn, ó mean pé kí n tẹ̀síwájú. má. Mo wò pé aṣọ yẹn instead tí a fi máa jó níná, bóyá ká lọ kó fún àwọn ọmọ aláìní ìyá, aláìní bàbá, àwọn ọmọ opó, ọmọ òrukàn, ọmọ òkú ayé, ọmọ òkú ọ̀run. Orí ẹ ti yí dànù. Orí ẹ ti yí dànù. Kí ló kàn ẹ́? lọ kó aṣọ tí mo ní kókó jọ. mo ní bóyá ẹ̀dẹ̀ máa láì sábò. Ah, nǹkan ti ṣe é o. bó ṣe rí ọkọ mi gan fọ́ni ṣá ó ní kí n kaṣọ kí n kó fún un bàbá oníbàárà tó wà ń yẹn mo ṣe máa kó fún wọn tí bá kó fún wọn tó bá faṣọ ṣògùn ńkọ́ òpó onúta tó náà ó ní kí n lọ kó fáwọn kan ń sábò àpọ̀dà. May I sing Beggy Beggy Beggy for you? Beggy Beggy by your better, better, better, better. Shame! Ẹ káàbọ̀. Tí n bá káàbọ̀ nǹkan àdùn. So gbogbo mú yín pariwo orúkọ ẹ kiri látàárọ̀ ibi tó jókòó sí lélẹ̀. Ó ń ṣàbíamọ, ta ló lọ́mọ? ọmọ mi gbà wo ìgbà wo ni mo bí hospital wo mo bí sí torí ẹ bẹ̀rẹ̀ tẹ́ máa máa ṣe bí wèrè o ò lè tọ́mọ kó tún ṣiṣẹ́ náà tó bá fẹ́ ṣiṣẹ́ wàá ṣiṣẹ́ tó bá fẹ́ tọ́mọ wàá bọ́ sílé abirú kí lélẹ̀ wo wo màá respect ọmọ kékeré kó má rò pé bóyá ìyá àjẹkọ ni mí tó bá fi máa di ọ̀la tí n bá bá ìwà àtọmọ ìbí ilé ló ti máa lọ parí ìyókù àbí ah, ah, ìranu olé ló wá ń bá mi sọ pé ọmọ yín ni kó kó kó bóyá ibi iṣẹ́ bọ́ta kó kó kó ọmọ lọ àbí wèrè lélẹ̀ ni bọ́ sí tájọ. say bye bye mommy <laughs> that's how she do no she's not angry <laughs> don't think she's angry. ṣé ṣé ṣé ẹ̀rọ ní sọ lẹ́nu o tó bá yàn sí wá níyàwó ọ̀gá kan máa ń kanra ọmọ ló mú wálé ní tó bá dọ̀la ọmọ ọkọ wa tó bá dọ̀tún lákòókò gbogbo ẹbí wọn wá. adùn. madam ẹ má bínú ara ọmọ ara ọmọ mi yá ni wọ́n wá bá mi gbé wá pé bóyá tó bá tún gba òru ara mi á rẹ̀ tún máa balẹ̀ díẹ̀ sí ìgbà tí ẹ̀dẹ̀ sọ pé ẹ rí ọmọ mo ti wá gbé padà mo ti ní kàn wá gbé mo dẹ̀ ti gbé lọ mọ́. kí ló tún wá ṣẹlẹ̀ ara ọmọ òyà wọn ti gbé lọ tó fẹ́ lọ bá ń lè ní àbí kí ni kí ló wá dé. nǹkan tí ó tẹ̀ wá ṣe ni pé mo nílò ìrànlọ́wọ́ yín ni màá. Mm, bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ náà pé ara ọmọ mi ò yá. Ìgbà tí wọ́n dẹ̀ wá gbé lọ́dọ̀ mi, hospital ni wọ́n gbé lọ. So ìgbà tí wọ́n ṣá dé hospital, doctor ní pé ká wá hundred thousand wá. Nínú hundred thousand, a dẹ̀ ti rí twenty thousand. Mo wá ní pé Ọlọ́run á máa bùkún yín, ẹ máa máa ríran lọ́wọ́ Olúwa. Ajé ò ní sọ́kàn gbòógì á fi lé yín ṣe ibùgbé. Ọlọ́run á máa náà rálá nú ṣó ṣíṣe owó sí mi lọ́wọ́ ni ṣé ràn mí jẹ́ ràn ẹ́ lówó rí ni ṣé mi bàbá ọmọ ẹ ni ṣé bọ́mọ ẹ ní bàbá ẹ kí wàá tèmi tó ní lára. bẹ́ẹ̀ ni ó tọrọ lẹ́sọ ó ní bàbá kẹ́dẹ̀ máa wo bàbá ẹ̀ náà gbìyànjú gan-an ilé tó gbá síta gbá gbogbo náà ni ó fi rí twenty thousand tó fi kú eighty thousand pé nǹkan tẹ́ bá lè ṣe fún ṣé ọlọ́run tó pèsè twenty thousand fún ṣọ́lọ́run yẹn ti kú ni ẹ kó lọ takú tọ́lọ́run lọ́rùn àbí kó kú sọ́lọ́run lọ́rùn kẹ́ lè rí eighty thousand tó kù tọrọ tó ń yọ mi ò ní tó gbọ́ jọ dìde wájú mi tó bá pẹ́ kó tó dìde kúrò wájú mi tí n bá róòlù fọ̀tí sí ẹnu ẹ̀ gbogbo eyín fàárì ajọ sí mi lọ́wọ́ dìde wájú mi jọ. yé. wọ̀nyí sí mi ni. elédùnmarè ò ní jẹ́ kó wá ayé ọ̀tẹ̀ yìí àkíyèsí kan mo fẹ́ pè yín sí bẹ́ẹ̀ bá fẹ́ jẹun lẹ́nu lọ́ọ́lọ́ yìí ẹ dákun ẹ rí i wípé fúnra ara yín lẹ̀ ń ṣètò oúnjẹ yín kò yé yín bí ẹ bá fẹ́ jẹun ẹ rí i pẹ́yìn lẹ́sẹ̀. èmi fúnra mi. tẹ ẹ bá wá ṣètàn ẹ má gbélé e pé nígbà mo ṣètàn mo sáré lọ ṣe nǹkan kan ẹ bù ú kan náà ẹ sì má fàyè kéèyàn bá yín bù lẹ̀ bẹ́ẹ̀ bá ti bu oúnjẹ yín tán fúnra yín náà ni ẹ jẹ nǹkan yín ẹ má fi àǹfààní lẹ̀ kí ẹnikẹ́ni ọba yín dá sọ́rọ̀ oúnjẹ yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ jíjẹ yín ẹ mímu yín elédùnmarè ò ní jẹ́ kí wọ́n ti bí oúnjẹ mú yín ẹ àkíyèsí yìí ni mo ní kí n pè yín sí mm. ẹ má bínú pé ah, mo yọnu sọ̀rọ̀ tí ah, ẹ ṣeun mo dúpẹ́ elédùmarè ọba mi dúró tì yín nǹkan ò ní ṣe yín ẹ ṣeun ẹ ẹ mo dúpẹ́ ẹ yín lè ṣe èèyàn bẹ́ẹ̀ ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ o. bọ́lá ń ṣe máa ń kó ìrìn òun máa jù báyìí lọ àádùn àádùn àádùn fẹ́ poison mi kí n mú ṣe fàdùn torí mo máa ń bádùn wí ẹ̀dẹ̀ máa wò ó kó ń ṣe pé bóyá mo máa ń pariwo mọ́ ọ bó ti ṣe pé ọjọ́ mi bí ìkó bí ìfọ̀tí ṣé bí kórè ẹ̀ lè straight ni ṣé tá a bá wá ń jà ṣé bí ká kú ni ẹjọ́ ṣé tí bá wá kú bá àdùn àwa fi ọkọ mi ọlọ́run máa jẹ́.

báyé ń dógun ẹ sàmà hùwà rẹ o báyé ń ṣèkà ẹ sàmà hùwà rẹ àbọ̀ àfàbọ̀ fún ní. ẹ rárá sá. ah madamu ẹ káàbọ̀ ṣe wà àdúpẹ́ fọlọ́run ẹ ṣeun ẹ ṣeun. madam ara ah, ah, ah, ẹ má ṣe ìyí ọ̀wá pọ̀ báyìí ẹ kú gbogbo ìgbà mi o ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun ẹ jẹ́ n dúpẹ́. ẹ jókòó yín padà ẹ ṣeun ẹ jẹ́ àbíṣẹ́ fi omi tútù ara mi sì dùwà dáadáa báyìí ná ara mi sì balẹ̀ báyìí ná ẹ ṣeun o ọwọ́ yín ò ní kán sàlẹ̀ àpò àpò sásámùrà ìgbẹ́ àbùdíntolókun àbùdíntolọ́sà o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o. Ah. àpò sásámùrà ìgbẹ́ o. Ah ẹ ṣeun o ẹ ṣeun mo dúpẹ́ o kò yọ nǹkan kan ẹ ṣeun o ẹ ṣeun mo dúpẹ́ o sùwọ́sùwọ́rí ẹ ṣeun o ẹ ṣeun mo dúpẹ́ o sásàmùrà ìgbé àpò yín ò ní gbẹ o ẹ ṣeun mo dúpẹ́ o. yes ma yes ma. ẹ ṣeun mo dúpẹ́ o. ẹ bá ṣe bá wọn wí o fine bara decent ni. ọ̀rẹ́ mi ò sojú nù náà fana. ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun o ẹ ṣeun mo dúpẹ́ o. àtúkọ̀tà wàṣọ gbọ́ ó lè jù fún mi náà. mo dúpẹ́ o. ti lọ ṣiṣẹ́ last trip mi máa kọ́ ń bẹ̀ ló bá ní mo jọ ẹnìkan táwọn jọ lọ secondary school ó ní èémí ojú ọ̀tí ẹ̀fà kò rí ìgbé bẹ́ẹ̀ rárá gẹ́ẹ̀sì ibi tó lóun ti lọ secondary school kọ́ tí ẹ gẹ́ẹ̀sì babe babe babe. Babe, I was talking to you. You were not talking to me. Why are you being moody now? You don't see, ẹ̀yà ẹ̀? Kí ló ṣe ìyàwó? What is wrong with you? Ọ̀dà ṣé mo tún to ṣe ẹ̀? Ìyàwó mi, um, olólùfẹ́ mi, ọ̀rẹ́ mi, aláyọ̀ mi. Stop it. I will love you forever. You do this all the time. To bá ti mọ̀ kó ti ṣe tán, ó máa máa kọrin kiri come to think of it you've not been around Oh, wà on a trip láti hmm. joy o tún you didn't touch me you didn't do nothing Oh, bọ́ ben yẹn òun tẹ laptop látàrọ̀ go back to your laptop i'm sorry gbogbo tí mo dẹ̀ ń ṣe tí mo lọ tí mo bọ̀ yẹn torí àtijọ́ àti mo wá torí wa náà ni o torí ìjẹ́ náà mi yẹn sáré kiri wọ́n ló ń jẹ́ ìtọ́jú náà. i'm not disputing that fact but then you have to learn how to balance it o kàn jókòó síbẹ̀ yẹn òun tẹ fóònù òun tẹ fóònù o tún sún èmi o àbí laptop ló dẹ̀ tiẹ̀ tẹ má jẹ́ ń ṣe sọ okay henceforth there will be a change ṣùgbọ́n but nǹkan ẹ̀kọ́ mo dì mú wọn tó sọ ní mi ò fọwọ́ kàn. did you touch me. how touching pẹ̀lú touching gbọ́ngàn ló fẹ́ soft touch or hard touch how do you want the touching. soft. how do you want the touching. soft. soft. Uh-huh. don't go back to that laptop. laptop gan mọ́ wà nínú mo fẹ́ tẹ̀. òye la fi ń tẹ̀ pa ayé àgéjù ìfẹ́ yìí. nígbà òjò nígbà ẹ̀rùn mo máa bá ẹ lọ. ṣé o mú kọ́ dada <laughs> ó ní fẹ́ sísọ kò jẹ́ nǹkan ọkọ̀ kúrọ́ọ̀sì àgọ́ perfect now. àyànfẹ́ mi adúmáadán ìwọ lè jìká tí kò jẹ́ kẹrù mi bọ́ nígbà òjò nígbà ẹ̀rùn àtàmátà nǹkan màá tó bẹ́ẹ̀. okay now yeah. if you are going to have a remix of this song Paloma feature sọ̀rọ̀ zazu ni portable yẹn. are you serious. ok máa gbọ́ wọn bá yín máa sọrin yẹn o. àyànfẹ́ <laughs> mi adúmáadán ìwọ lè jìká tí kò jẹ́ kẹwù mi bọ́ nígbà òjò nígbà ẹ̀rùn mo máa bá ẹ lọ kálá a <laughs> ṣe transfer o díjú sọjọ rànjú gbójú. it's okay. alákòrédé again kí ló ń ṣẹlẹ̀ ó ṣe jẹ́ pé gbogbo ọjọ́ tí má ti gbọ́ orin lẹ́nu bàbá ẹ̀ ni má rántí akóredé ìgbà míì màá tún máa ríra mi pẹ̀lú ọkùnrin mi tó ń kọrin what's happening with me. akóredé. Ladi, Ladi, ah, eh, ibo ló gbà lọ́nu òrùn burúkú yìí Ládi. madam madam mo gbogbo ẹ pẹ̀lú Ládi ní ìsìn. ibo ló wà. Eh, eh, actually ó sì pé òun fẹ́ ra nǹkan ní ìta kó tó jẹ́ few minutes ago ló bọ́ta náà. Ah, ah, ó ya wèrè ni ìwọ fúnra ẹ ṣó ya wèrè ni ládi bọ́ síta láì gba permission lọ́wọ́ mi ó dẹ̀ ṣí gate mo jẹ́ kó bọ́ síta. ó sọ fún mi kó tó lọ. ó sọ fún ẹ kó tó lọ ta ni wọ́n tó ń ṣí gate fún ta ni wọ́n tó ń sọ fún kó tó lọ ìwọ lọ̀gá ni. ṣé mo pé bí oyin ṣe máa ṣe tọkọ mi ò bá ti sí ilé lélẹ̀ ẹ má máa ṣe wèrè ìwọ ń rìn lọ òun á rìn lọ. ẹ má bínú wọn. ó rẹ̀ gbá lọ́wọ́ mi àbí mo yọ kòbókò sí ẹ tó ní kí n má bínú kó ṣì dánijọ́. n gbòóbì kan sí sokoto jọ̀wọ́ bí kan sí lùkánò tóra mọ́ ọmọ tí sìn ni àyànfẹ́ mi àdùmáàdán ìwọ lèjìká tí yóò jẹ́ kẹwù mi bọ́ nígbà òjò nígbà. Ah, madam Yes sir. Yọra ma. Yes sir. Bàbá ńkọ́? Wọ́n wà wọ́n sí around báyìí. <laughs> Mo ń wò pé mm. oorun yìí ti pọ̀ jù fún bí tẹ́ jókòó sí àbí. Ah, ah, ẹ̀sìn olóòótọ́ pọ̀ ṣùgbọ́n èmi náà ṣe ń rò pé bóyá kí n wá páálí kan kí n tiẹ̀ fi gáárù orí o. Tẹ́bà mind mo ń wò bóyá kí ẹ máa bọ̀ nílé ẹ mọ̀ atẹ́gùn wà nílé ẹ tiẹ̀ máa lè kúrò ní oorun yìí. Ah. Ìyá ẹ̀sìn mo dúpẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ màdámù elédùà ó nífẹ̀ẹ́ yín náà ah ẹ ṣeun kò ní sẹ́yìn lẹ́yìn náà lẹ́yìn nìkan o. ẹ mọ̀ pé ẹni yìí ní. gbé fún gbé fún gbé fún gbé fún àfọwọ́pẹ́. hello Hello Jirafa náà mo ti mẹ́sẹ̀jẹ̀ tẹ́lẹ̀ o rí torí ẹ̀ mo sáré pè ẹ̀ ẹ̀ mo fẹ́ gbé òkú kan kúrò ní hospital sin sin sin sin sin torí ẹ̀ mo ní kẹ́ get ready. ẹ o serious nbo nbo nbo nbo ló máa gbà. exactly so ọ̀nà arígbábuwọ́ road yẹn ni máa gbà. ẹ test ẹ sẹ́mi test mi tó máa gbà sẹ́mi kò sí wàhálà má wọrí kò sí wàhálà ẹ kò sí wàhálà bó ṣe ṣe kò sí wàhálà. all right all right all right ẹ tètè ẹ tètè o màá tó kúrò lọ́sibítù èmi máa wa mọ́tò yẹn. all right all right all right. afọ àìṣẹ́ ti wà nílẹ̀ o gbé fún ti gbéṣẹ́ kan wá báyìí ti gbéṣẹ́ wá báyìí ká pàdé ní tamak ẹ̀ nísinsìnyí yẹ́yẹ́yá o ṣe. ọjọ́ ti lọ náà ẹ jẹ́ àtètè lọ rán level yìí arsenal làwà yìí náà. incredible tó ń sùn ni máa ní sùúrù o máa farabalẹ̀ o èmi tí mo sọ pé kó jẹ́ ká dalẹ̀ ká tó lọ síbẹ̀ yẹn ká tó gbókù yẹn lọ. ṣé mi mọ nǹkan tí mò ń ṣe ni ṣé o mọ̀ pé gbòòrò gbòòrò ni ojú tàwọn akẹ́tẹ̀ gbọ́dọ̀ gbòòrò ká tó wọ̀ gbòòrò lọ. sí ẹ eh, i no go lie you òótọ́ ni nǹkan tí kébì ń sọ ibi tá à lọ yẹn a lè fojú bọ̀rọ̀ wọ bẹ̀ so àgọ́dọ̀ wà ọ̀rọ̀ ẹ̀ka tó ti pa lọ bẹ̀ so get. ẹ tó bá rí bẹ́ẹ̀ gbà gbà tá a ti mọ̀ pé ìlú àwọn kan ló là wọ̀ lọ. ẹ jẹ́ ká ṣe kí ni ká zẹ̀ ká tó ṣe kí ni ká tó mú. ọmọ ìyá mi ò tẹ́ ń sọ̀rọ̀ nìyẹn ó yẹn nìyẹn ó yẹ ẹ jẹ́ ká kọ́ gbéra wa tàbáyé ẹ gbọ́ ẹ wà ókè. èmi ti zẹ̀. àníwọ̀n tiẹ̀ tẹ́sí bá kọjá wọn lọ́nà ọ̀run straight last command máa ní o ìyára yé rẹ má jẹ́ kí tún ṣẹ̀ṣẹ̀ kú ṣẹ̀. nǹkan dìbò tí wà pa ẹjọ́ tí ẹmu tí lọ ẹmu tí ẹmu tí ẹmu tí àti àǹbókàdì ni nà án. Ah. no be today na. mo ti lọ ọmọ ìyá mi God no go shame us if God go shame us God go tell us. Ah. láyé òkú tó wà ní mọ́tò yẹn la gbé tó bá dẹ̀ fẹ́ fẹ̀mí ara ṣòfò bẹ́ẹ̀ kò cooperate. ẹ máa movement movement movement movement movement movement. ìdààmú wọlé bí afẹ́fẹ́ àgóṣòfò ẹyẹ lọ ìyẹn ló kù omijé ṣòroṣòro lójú kóró. àrùwẹ́ tí ń sì ṣáájú kárùwẹ́ tó ń sẹ̀ mọ̀fúnmọ̀ fún adúláfà alágbà fò pákí oro balẹ̀lẹ̀ bá lé alágbà fò pákí oro ń bọ̀ lọ́nà. mo ń wá ìyàwó mi ni mo tiẹ̀ mọ̀ mo ṣàkọ̀rí pé afẹ́fẹ́ ń gbé mi káàkiri bàbá ẹ̀dẹ̀jọ́ ẹ ṣe mí lóore kan ẹ mú mi lọ síbi tí ìyàwó mi wà jẹ́ kí n fojú kan ìyàwó mi ẹ jọ. ayé o tó tó tó àkámọ́ra. ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn ní bẹ́ẹ̀ni ètò kà lọ́wọ́ ọmọ aráyé lewé ti rọ ó ti dòkú òkú ni ó lóòótọ́ lábẹ́bẹ́ ń gbé ọrìn ayé lọ́pa kádàrá rẹ̀ dá àsìkò orí òtí ìtò ọkàn ṣe kò ń gé aburú ni kí mú ọ lọ bí ìyàwó rẹ wà ọ fẹ́ rí hmm. ọ wá lè rí i. ọ̀nà tó gbà rí ni pé ibi tó kùtù rẹ wà àti kájọ débẹ̀. ìbàjẹ́ lè yí ọwọ́ aago. tó. mádà ìfẹ́ padà sí aago sí aago kó má bá mi gbé lọ o. ìbá ìlà máa ń lè ya. gẹ́dìbù. ah ah, ah, ah kò dáná kò dáa àǹkó tó dáa ò dáa o láti bí ìjẹni mo ti pin nọ́mbà gbogbo yín kò sí ìtò lọ́nu gbogbo ẹ̀ kò dá ẹ̀yin náà ò ti ẹ̀ ríìtì mi kò dáná. ó ṣẹlẹ̀ bíi ti báwo ṣé bó ṣe gbéṣẹ́ fún wa léléyìí ni ó rí mi báyìí àwa ìdá èèyàn máa ń ṣe bí eléyìí náà ó rí mi bí eléyìí ò tẹ̀lé bèrè pé kí ló ń ṣẹlẹ̀. ẹ̀kẹ́ ní bóyá èmi rò bóyá abẹ máa ń ṣe drama yín yẹn tó bá fẹ́ disguise àwọn ọlọ́pàá ni mi mọ̀ pé real life ni kí ló ṣẹlẹ̀ gbogbo kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ọmọ bá ṣe ṣiṣẹ́ ẹ tán báyìí bá ṣe ń lọ àná mi kò tẹ̀ yé mi I no even understand accident yẹn ṣẹlẹ̀ mi gan blank out ni àwọn guys mi méjì ni mo lose now àwọn tájọ lọ ṣe operation yẹn wọ́n lose ẹ̀mí wọn sí now. èèyàn méjì ti kú. of course. Ah. Ah. ah. Oh, dẹ̀ dé bíbá yìí o ò para you know, good like that now. ẹ má bínú ọ̀rẹ́ mi má bínú so. Um, okunko. Oku. òkú. Oku. òkú ńkọ́. òkú ti again Show o gbọ́ nǹkan tí mò Oku sọ ni. òkú tún ti kú. mo lose àwọn boys méjì ò ń béèrè òkú. ah àwọn tó ti kú gan tẹ́lẹ̀ wọ́n tún ti dòkú wá ń béèrè òkú tó ti kú kí ló irú question wo nìyẹn. òkú ò gbọ́dọ̀ kú òkú ò tún kú náà òkú ò kú. ọmọ i no even understand the job wey you carry give us eh, kò yé mi kò ṣẹlẹ̀ rí ọlọ́run ló yé mi gan na you no see me. Ah, ah, àwọn méjì ti kú báyìí òkú tún ti kú. òkú ti kú ìpínlẹ̀ wà láyé báyìí. Ah, ọmọ grace ni o. olúwa ṣeun ọlọ́run ní kẹ́hìn mẹ́tẹ̀ẹ̀ta má kú nǹkan tí mo ṣe ń pè láti jẹrin yẹn ni pé àkànnà bàmí tẹ ní tẹ́lẹ̀ yẹn mo ń lò wọn mo fẹ́ change ẹ̀ mo fẹ́ lo the other one tí mo ṣe ìgbà ń so ẹ jẹ́ kí n fún yín nọ́mbà yẹn once two one. nọ́mbà o. account number ni. ṣé gbogbo ọ̀rọ̀ tí mo sọ látàárọ̀ yìí ṣé you think say na story mo lose the boys mi méjì lórí iṣẹ́ tó gbé fún mi ah ọmọ. ẹyin ọkàn mi mo ti gbọ́kù fún yín kí ló kémi àti ìlú ìjọba ìlú. ó yẹ kó lọ join òkú ni. ta ni ẹ. you. èmi. yeah ọmọ ọjọ́ ó wọ̀ọ́rì bọ̀kọ̀dá o bíi pé búlì lélẹ́yìí o mo gbé o. kò mà ṣe yí padà o. mo gbé o. kò mà ṣe fà padà o. mo mọ pé nǹkan fún yín o ló yẹ fi sí tuntun tó mo pé nǹkan fún yín I gave you something. Ah! ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn èèyàn àbìdí yàn yàn ó kọ̀ rẹ ti jẹ́ akọ̀rẹ̀dẹ́ lọ jẹ́ ṣé wọn náà ti rí òkùtù rẹ báyìí ó ń wò ó èyí tó fi wà nípò òkúnú wo akóredé wòmí ọ wà padà sínú òkùtù rẹ ṣẹlẹ mi yọ ọ padà sínú òkùtù yìí. bàbá mi ì mọ bí mo ṣe máa padà báwo mo ṣe máa padà sínú ara mi. ìwọ farabalẹ̀ ọ padà síbẹ̀ báyìí ṣùgbọ́n bọ́ ọ bá padà abẹ́ iṣẹ́ tó ń jẹ́ ṣe rè o. sórí torí tí o padà sínú òkùtù o lè dá láàyè mọ́ àbọ̀ fẹ́ dá láàyè ọ̀fẹ́ padà sóde ayé eh, torí tó bá ti padà sínú òkùtù rẹ ìyàwó rẹ tó o fẹ́ rí àǹfààní ni ó jẹ́ fún ọ láti rí ṣùgbọ́n mo fẹ́ kó yé ọ wípé ìfẹ́ rẹ ti kúrò lọ́kàn ìyàwó rẹ o. àlẹ́ àtọ̀ ọ̀dà kan ìfẹ́ rẹ ti kúrò ń bẹ̀. sọ́wọ́rí tó bá ti bọ́ sínú òkùtù yìí báyìí àwọ̀ aláwọ̀ lọ́ọ́ bá dọ́dọ̀ rẹ̀ padà tọba ti báwọ̀ aláwọ̀ dọ́dọ̀ rẹ̀ àṣẹṣẹ pé ọ wà á dúró tì í tó jẹ́ pé ìfẹ́ ń ó fi padà tífẹ́ ń bá ti padà tẹ́ bá fi jọjọ fọwọ́ kanra yín pẹ́rẹ́ ọ̀dọ̀ mi lẹ́tù padà sí ẹ padà sóde ayé mi. tí n bá ṣàti wọnú ara mi tí mo dẹ̀ lu àwọn aláwọ̀ màá rí ìyàwó mi. abẹ́bẹ́ ti ń gbé orí ogbe owó inú òkùtù rẹ báyìí. ó ṣe jẹ́ mi. ọkọ dé. Ah! má fọwọ́ kan rárá òkú ti kú ṣáájú kókò tó kú òkú kú òkú dégún ọkùnrin gidigba ló ti múra wọlé lọ ìwọ ti dòkú àlàyé lóhùn kò lè yé ọ fara rẹ balẹ̀. ẹni pé tá a bá ríra àtijọ́ wa pé ọ dàlàyé òótọ́ ni mo sọ bẹ́ẹ̀ fún ọ wípé tó o bá ti rí tẹ́ fọwọ́ kanra yín àlàyé lọ́dà o lè dá láàyè kankan mọ parọ́ fún ọ ni. ẹ bọ̀ wá ìwá ìtẹ̀ fi parọ́. ẹ wá fún mi. ẹ ẹ kúrò tẹ fún mi náà. wá fi fún mi. pálù rẹ òkú kú òkú ọkùnrin gidigba ló ti múra wọlé lọ. olódùmarè nìkan ló ní lórí kéèyàn padà dá láàyè tó bá ti kọ́ lọ rẹ fọwọ́ rọ kí gbàgbé. ẹ padà. má lọ bì kankan má àyà ọjà. ní tí ò yí ọ ni mo fẹ́ kó yí ọ sórí gbogbo àwọn òkú tó ti kú ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n wà ní kọ̀rọ̀ ayé bí kórede ọkọ rẹ̀ yìí ṣe wà ní kọ̀rọ̀ ayé nù òkú rẹ̀ ń káàkiri kò ní sinmi torí wípé ẹ̀ tí ìfilẹ̀ bo àṣírí rẹ̀ kọ̀rọ̀ ayé lọ́wọ́ ìwọ nìkan ṣoṣo ló sì lè ṣàtọ́nà àwọn ẹbí rẹ̀ láti bò láṣìírí ìdí tí mo fi ní kọ́ wá ọkàn rèé sórí wípé kì í sàwọ̀ rẹ̀ ló gbé wá bá ọ akóredé ti kú o ó ti padà lọ rèé fọwọ́ rọgì ìgbàgbé nù kí wọ́n lè láwọn. ìjì ṣòroṣòro lójú kúrò kò yá gbádùn òbí kó yá gbádùn òbí àjọkẹ́. What happened? mo ti ń pè ẹ mo ti ń pè ẹ mo ti fọwọ́ lu ẹ mo ṣe everything o ò dìde kí ló ṣe ẹ. Akorede. Akorede again. babe I saw Akorede babe ṣé mo pé man tó máa wà lẹ́nu gate ẹ̀ bàbá oníbàárà yẹn Akorede ni. No. That man is Akorede. No, no. No, I'm not joking. I swear I saw everything. Èmi àti man yẹn àti Akorede we were together Akọ́rẹ́dé ti kú wọ́n sọ fún mi pé ibi tí Akọ́rẹ́dé wà lélẹ̀ pé kí n lọ sọ fún àwọn èèyàn pé ká lọ sin properly I saw everything mm-hmm. Akọ́rẹ́dé is dead. okay okay babe calm down báwo lè ṣe ṣú ọ pé kò ń ṣàlà lásán ló la. mi lálà i'm not even hallucinating i know what i'm saying mo rí akóredé bọ mi ò wọn jẹ́ kí n fọwọ́ kan wọn kàn fi ibi tó kú ẹ̀ hàn mí. ok kí ni nǹkan tó demand of you. Take Losibita Koredewa. I'll tell you everything. Let's go. Please. Okay, okay, just come down, okay? Shakata parada,